yeah. àṣẹ tí kì í bá ọjọ́ mi ò ní ṣe lásán. dẹ̀ níbi tó ti bọ̀. àbí kò guess. oh god ẹ wo isan kan bá fẹ́ sọ you know i'm not good in guessing. i've won the contract. really? <laughs> Ah, olúwa ẹ máa ṣe o ah, ọlọ́run ẹ sọ nínú ọ̀rọ̀ yín ẹni ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀lé yín ẹni ojú kì yóò tì í ẹni báwo ni àmú kì yóò dá ẹni owó dàbí òkè sí ó nìkan tí ẹnìkan kò lè ṣí nídìí ṣùgbọ́n tó dúró láéláé. báwo ni mo fẹ́ jẹun ìyá nǹkan kò sí lẹ́nu kò sí nílé olóò sójà ah, ta ló máa sóúnjẹ tá a máa jẹ báyìí wo kò sóúnjẹ lẹ báyìí àti pé kì í sóúnjẹ mo fi yín báyìí tẹ jíde gbogbo àwọn ṣiṣẹ́ tó wà nílé ta ló ṣe. Ah, ó ṣe ṣe àánú ilé ẹ ẹ̀jẹ̀ máa gbọ́ báyìí o fọ́ọ̀nì gan ta ló fẹ́ ṣe ṣe àánú ilé ẹ̀ tí o bá jẹ mi ta ló fẹ́ mọ ṣáde lẹ́bù tó máa ṣe irúṣẹ́ èmi náà nìyà kí ló ń bèrè ìrọ̀ mi yẹn. o ti mọ bàbá tó fi ẹ ń ṣàlìyẹ tó bá ń gbà ọmọ onílẹ̀ kankan láwọn tí ó nílẹ̀ gangan tó ń gbalẹ̀ gangan èmi ni ó gbọ́ ìwọ náà ti wà nínú sinimá yẹn ń sìn tó máa ma rí nǹkan wò. iye oníròyìn ara ẹ̀ bóun ò sí inú ọbẹ̀ ó dìgbà tẹni tó ṣe ọbẹ̀ yẹn tó bá fọ́ sí tó fi sẹ́nu àgbà ah, iyọ̀ wà ń bẹ àdúgbò sílẹ̀ síta èmi ò ń gbéraga ni ṣe ń ṣe fọ́níṣọ̀ èmi jíde jẹ́ ǹdọ̀ international fọ́níṣọ̀ mi ti ń ṣe fọ́níṣọ̀ olóyún ìyá mi ti gbé. mo jẹ́ o mo jèrè ní tèmi mo jèrè o mo jèrè ní tèmi. Akọni. Yes, sir. Ọmọ tó bá ti ń pèrè. Ọmọ tó bá ti ń pèrè ẹ̀ ọmọ olórí àpérò ọmọ olórí àpérò mo fẹ́ràn ẹ̀ kódà fẹ́ràn ìyàwó ẹ̀ ní ìfẹ́ kó olúwa bí ọ̀tá gbogbo eré tá a sá yìí torí ti ẹ ní akọni àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ nínú ẹbí wa yìí ó ṣeé ṣe kó o ti gbọ́ nítàn àmọ́ kí o má yẹ tó bọ̀tí lónìí we check the story. nínú ìran wa àwọn ogun kan ti dìde sẹ́yìn jẹ́ pé ogun ni wọ́n jà kó tó yàtọ̀ sórí ìran kẹrin bàbá tó bí bàbá bàbá wa àyèsí ọjọ́ alẹ́ ló fi bímọ kan ṣoṣo bí yóò gbádùn the same thing happen sí ọmọ tí bàbá tí mò ń wù yìí bí. títí tó bí lórí kẹta bàbá tó bí bàbá tí àti èmi olójórí kẹrin ìyẹn ló jẹ́ ká mọ̀ pé ìtọ́ sì jìnnà ju bẹ́ẹ̀ lọ ìwọ̀nba èyí tí àwa gbọ́ nígbà tó bí wa la gbọ́ lásọ yẹn ìwọ̀n kọ́ nìyẹn ó ní iye ọdún tí wọ́n fi fẹ́ẹ́ ìyáálé wọn ètò jẹ́ ìyá tó bí bàbá tiẹ̀ nígbà tí ọjọ́ ti ń dalẹ̀ ni wọ́n kógun tọ̀rọ̀ yìí ni wọ́n kógun àdúrà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sa gbogbo ẹ̀ lọ́tún ló sì gbà á ègún ìyá gbọ́dọ̀ parẹ́ ni. wọ́n ṣe tẹ̀sí síta wọ́n tán ni wọ́n rí ìyá tó bí èmi àsìkò tí wọ́n ń ṣe àyàn rẹ̀ lọ́wọ́ bó ti ń lóyún báyìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ìyáálé tó wà nílé òun náà ti lóyún ó ti tó bí oṣù mẹ́fà tí ó fara ìwọ kọ́ ìyẹn ló jẹ́ wípé bàbá di oṣù mẹ́fà péré nígbà tó wọ́n nígbà táwa wù wá wá gbà á ah, ogun tí wọ́n ti gbàgbọ́ pé wọ́n ti ṣẹ́ ṣé kìí ṣe orí ẹ ló tún ti fẹ́ bẹ̀rẹ̀ hmm. náà tó bá lè kó wọn fifteen years marriage kò tí ì ṣoṣo kankan ta ló ṣàìmọ̀ wípé eléyìí tá a bá bímọ ń sìn gan àti rí gbẹ̀ránṣẹ́ gbẹ̀ṣẹ́ ni. dákun jọ̀wọ́ jẹ́ ká pẹ̀lú rẹ kó má rìpíìtì orí tiẹ̀ mọ́. akọni o ní láti dàmọ́ra tó bá ṣe é ṣe má gbóbìnrin wáyé ṣé síta àwọn adúró gẹ́gẹ́ bí bàbá wọn. akọni ojú mi tiẹ̀ mo fẹ́ràn kódà wà fẹ́ràn ìyàwó ẹ ṣùgbọ́n kéèkù ìmábàá tó kọ̀ jẹ́ lórí tiẹ̀ òun là fẹ́ bó ṣẹlẹ̀. dáàdi wa ẹ ṣe sàn. God. tí ẹ bá mi sọ̀rọ̀ yìí kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe ìdí tí ò lè fi ṣeé ṣe ni pé hmm, ṣé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ látẹ̀yìn ó ṣeé ṣe kó jẹ́ pé ńgbà tí ayé ò tí ì lajú nìyẹn sá àmọ́ ní àsìkò tàwa yìí ayé ti da yóò lajú èmi wà legally married to my wife ni. Ah ó ṣeé ṣe kó jẹ́ pé tí n bá dún irú èwò ní àṣà ẹ̀yin wọ́n lè bá mi káàánú lọ́jọ́ iwájú ní tí a fojú mi rí kò lè ṣeé ṣe akọni yẹsà kí ló ń sọ lẹ́nu kí ló ń sọ lẹ́nu tí ó dùn you are legally married bẹ́ẹ̀ ni sir you be legally barren. irọ́ ó tóòdì. ọmọ ọmọ orógbó ló kò ní ṣe wò bàbá máa ń gbádùn nínú yorùbá ọlù. ẹ̀yin ọ̀rẹ́ mi kò ní ṣe èmi máa ń fẹ́ kí èèyàn jayé bí ẹni tí ò ní dọ̀la rẹ̀ àwa la lè ní àwa la dànù ọlọ́run ló ní tomorrow ẹ fọkàn balẹ̀ o. àtùnbánimọ́ tó ti dìde bàbá àgbàlagbà. kò sẹ́ni tó lè bá mi rìn fún mo ṣàfẹ́ tó sì bá ti tó sì dílé wọn bá ti wà lórí ẹ̀. bẹ́ẹ̀ni bàbá ló wà lára ẹ̀. bàbá àgbàlagbà. ẹ fọkàn balẹ̀ o torí pé kò ní í ṣe òun olódùmarè mọ́. ẹ máa jẹ́ ká máa mú un tí bá sí a máa sí tó bá ti wà káṣe kí ni ká sọ pé wà. òjijọ́ gbogbo bí ọdún. bàbá o. èmi ló ké sí yẹn. báyọ̀ hmm. wọ́n mórí kì í. Kasali. bàbá. kí ló fẹ́ mọ̀ sí. bàbá ìjọ fún mi ní bíìgì kan sí <laughs> bàbá o. mi ò ní fún ẹ ní bíìgì tí o lè ní à. mọ́tà bàbá. báyọ̀. Hmm? ọ̀rẹ́ mi o kí ni wọ́n fẹ́ mú fún any green bud any green bud do good òní ṣòro Bastard man bad man báwo ni gbogbo nǹkan tá a ti mú ládàárọ̀ èlò ló jẹ́ ó jẹ́ five three five thousand three hundred okay eh, wo bí. I don't know bá tiẹ̀ ní kí n máa ka owó yìí mò ń yọra mi lẹ gbàdá níná mi ò mọ iye tó wà ń bẹ kó dání tá a bá mú nǹkan tá a bá jẹ nǹkan tó wọ yẹn bá lé màá fún ẹ ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo ẹni hà kí ló fẹ́ mu sí sóhun tó fẹ́. mo fẹ́ gò kan sí àtọwó. Ah! wife mi fẹ́ mọ ẹnikẹ́ni èèyàn kéèyàn ó bastard man bá mi kó méje wá fún ìyàwó mi. ẹ mélòó. ẹ kí n tiẹ̀ ìwọ ló dówó mi. ó níbi tí ìyàwó mi máa mu méje sí ó dẹ̀ níbi tèmi náà ti máa ń pa. <laughs> kò ní séwu olódùmarè wọ ẹ jẹun kankan nǹkan mm-hmm. owó tí mo kó fún ẹ ní òkà mi nídìí láti kà ṣáà máa kó wá ọ̀ya ẹ̀. Babájídé èmi ò ní ká má ṣe fàájì o owó iṣẹ́ tó gbà o ò tí ì ṣe ní òtí ẹ̀ kan mo fẹ́ mọ iye tó gbà kí lè bá mọ iye tèmi nù ẹ̀ torí mo nídìí ogun mo ṣe wà yìí. ajára ọjà jájà járin kù fọkàn balẹ̀ kò ní sí òun ohun tí bàbá ta sílẹ̀ níjọ́ mẹ́ta kọjá eré ọmọdé wo mo ti fo dídí ẹni gbé ẹni kí n bá di ẹni ńlá mo fo dídí èèyàn wo èèyàn kí n di èèyàn pàtàkì wọ́n ní àìfẹ́ ẹni wẹ́ni ká má dẹ̀ ẹni ńlá àìfẹ́ èèyàn wéèyàn ká má dé èèyàn pàtàkì agbe tó ń gbére pàdé lókun ò ní gbére pàdé lókun mọ́ ní bàbá jíjọ́ ọmọ ọmọ olóhùn fún àjàlá ló máa gbére fún bó ṣe máa jẹ́ ènìyàn kò ní ṣe o. mo jèrè o mo jèrè ní tèmi mo jèrè o mo jèrè ní tèmi mo ti ṣòwò mo jèrè. mi ò fúnra o pé irú ilé báyìí àkọ́kù báyìí wà níbí o mi ò gbà pé irú ilé báyìí wà níbí báyìí o ah! wọ́n dẹ̀ gbé wọn ò lílé kọ́tán géètì ti gbó ilé ìdá màá ní kí wọ́n parí ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ilé ilé ìdá inú mi dùn fún sẹ́tẹ̀ ṣe èyí ò lè mọ̀ pé irú nǹkan báyìí wà níbí ah, ah, àbẹ́ẹ̀ àwọn olóṣèèyàn tí wọn ò rí ṣe. chief tó wà lórí ilẹ̀ ló nílẹ̀. rárá o ọkọ tèmi ló ní bíbà mo ṣe jáde opó ni mo wá ní kí mọ́mọ́ ẹ̀ wá kó wá rí bó ṣe rí. pálẹ̀ mọ́ ọkọ ẹ lónìí bó o ṣe jáde opó. bẹ́ẹ̀ni sà. ọkọ tí ò kú mo gbalẹ̀ ẹ̀ mo gbalẹ̀ ọkọ tó ti kú jẹ́jẹ́ ẹ ṣe máa máa dáràn sókun ọ̀hún rọrùn sókun a máa ní nǹkan láyé mọ́ ó dá o èmi tí mo ní bí ni mo dé yìí o mo fẹ́ parí ẹ̀ ni o mi ò parí ẹ̀ tẹ́lẹ̀ mo fẹ́ parí ẹ̀. dádì ilé ogún tí mo jẹ lọ́wọ́ ẹ̀ náà nì ntọ́kù èmi àtọmọ ẹ̀ kù ní dádì ẹ̀ ju ẹ̀ sànú mi. ẹni sùúrù mọ́ mi ẹ jọ tani ni bàbá yìí náà. èmi ni ta ni bàbá yìí. wọ́n wọ́n jẹ́ ẹ jẹ́ lẹ́nu. ẹ bí lẹ̀ ẹ bí lẹ̀ ẹ bí lẹ̀ ẹ bí lẹ̀ ẹ bí lẹ̀ ó lè burú lọ́wọ́ ẹ̀ níbo lọ́rọ̀ pọ̀ wà ó já wòlíì arábìnrin tó bá lẹ́mìí ẹ̀ náà tó o fẹ́ kú kó lọ bọ́kọ ẹ lọ́rùn kíákíá má dé bímọ o má dé bímọ o. dájú ẹ̀yin kọ́ la ní ẹ̀yin kọ́ la ní ẹ̀yin kọ́ la ní. ọ̀yá ẹ̀jẹ̀ wọn dànù. ẹ má tún wá bímọ. ṣe máa máa bá lọ náà lélẹ̀. dáàdì bọ́lú dáàdì bọ́lú babájídé. kí leléyìí báyìí torí ọlọ́run ó bá rè bọ́ sọ́mọ̀gbà tó yó ni dáàdì bolú dáàdì bolú ta ló la gbọ́ mi lórí. igi tí mo fọwọ́ tọ yín sì gbé kẹ́dìdé. owó àpò mi ta ló kó kó làpọ̀ mi. èmi kó wọ àpò kí mo fẹ́ fowó yín ṣe. ọlọ́run ah. ah. ṣàánú mo wà ní central bank ń gbowó kan lọ́wọ́ nǹkan ìpínyàn kan lajú mọ́ mi lọ òun ló kí ló dé báyìí tó wọ́n lọ ẹni bá kí ló dé. ẹ dìbò mi que jókòó mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni. Ah, mo ṣe wọn mo ti kìlọ̀ fún ẹ pé kó má má kí mi lóhùn sọ̀rọ̀ mọ́ ìyá tó bí mi jí mi pé mo fẹ́ bá mi sọ̀rọ̀ lóru kí n gbọ́ kí ló dé ọ̀rọ̀ tó fẹ́ sọ lójú ọmọ tó sọ ẹni ọ̀la kí ló dé kí ni mo ṣe fún ẹ bó ṣe jí mi orí ń fọ́ mi wọ́n bá ti ń jiyàn lójijì náà tójú ó máa ń fa ìjẹ́ lóru mi kò dáa tó fẹ́ pa mi ní kí mo ṣe fún ẹ ọmọ ah, mi ò láìkí ọ mi ò láìkí ọ. ẹ má bínú ìfọlọ́ọ̀bẹ mo kò ní ìbéèrè kan fún yín ni pé hospital lọ tẹ́tí lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fáwọn ọmọdé yìí tó ń sọ pé kì í ṣe èmi mo bí wọn fún. ọmọ ọmọ mo tún fẹ́ sọ bólú rọmọkẹ́ àtàkínwálé ṣé àríbi tẹ́ ẹ lọ ni tó ń sọ fún yín pé ẹ̀yin kọ́ ni mo bí àwọn ọmọdé yìí fún ọ. mi ò láìkí question tó bẹ̀rẹ̀ lọ́nu yẹn lọ́la ìwọ fúnra rẹ tó bá mọ̀ pé nìkan ni bàbá ọmọ ẹ kó sọ káyé bá wa dá sí má má béèrè ìbéèrè tí ò mọ̀gbọ́n dání tí ò tó ti yẹ má máa bèrè lọ́wọ́ mi mi ò láìkí ẹ. ibi ọmọkùnrin mi jọ tí mo ti mọ ohun tí kò fi yé mi ni pé mi ò lè béèrè owó oúnjẹ lọ́wọ́ yín kó má dìjà kò sí pé ẹ fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ education àwọn ọmọdé yìí ọjọ́ ọ̀la àwọn ò kàn yín rárá tẹ bá tún wá fẹ́ jáde ńlé ẹ wá mú two hundred and fifty naira lẹ̀ fún àwa mẹ́rẹ̀ẹ̀rin èmi àtọmọ mẹ́ta tẹ́ ẹ bá wọ́n tún ẹ̀ tí wọ́n á dé lálẹ́ ẹ fẹ́ tún jẹ́ nù tá a bá sè náà. ẹ̀ẹ́dẹ̀ máa ṣàánú wa díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá ẹ̀ẹ́rìṣẹ́ kì í ṣe pé bóyá pé owó ò wọlé èmi ò mọ ibi tẹ́ ẹ̀ náwó sí mi ò mọ tẹ́ ẹ̀ fowó ṣe tòun ti bẹ ṣe ń ṣiṣẹ́ lójú méjèèjì yìí wọ́n ṣe ń kọ̀ǹpléènì pé ẹ̀ ń gbowó iṣẹ́ ẹ̀ ṣiṣẹ́ ibo lẹ wá náwó sí ẹ̀yẹ̀wò tẹ sọ̀rọ̀ ayédàbà ṣé ẹ̀ mọ̀gbà tẹ ẹ yóò ní láti bolúwa ti fẹ́ nínú kí ẹ délé ọtí kẹ ẹ máa declare surplus kẹ ẹ sọ fún ohun tí kálukú bá fẹ́ mu ohun tó máa jẹ ohun tó máa ṣe ẹ̀ẹ́dẹ̀ níra wà lé ẹ̀ẹ́ tí ẹ̀ wó pé òkè àwọn kan lọ́wọ́ lé o bóyá stout lèmi náà mọ̀ mu ni o bóyá fọ ẹ̀ tí ẹ̀ tí ẹ̀ kíá bá àti ẹ̀ lè ṣe kankan náà kẹ́tì ẹ̀ ra kóòkì àwọn ò rí yẹn mu ibo gangan lẹ̀ náwó sí wàá rí pé nígbà tó ń sọ tiwa rí pé mi ò sọ mo farabalẹ̀ gbọ́ gbogbo ohun tó fẹ́ sọ ìyàwó mi tó bá ní kán wá ayakìlà wa apààyàn ìwọ ni. èmi apààyàn. mo fi ọlọ́run tó dà mí mo fi ṣe ìka ní ẹ̀. èmi àgbà nípa ayakìlà. torí kì í ṣe ẹni tó mú ọ̀bẹ tó gbé léèyàn lọ́rùn nìkan ní ayakìlà obìnrin téèyàn bá fẹ́ tó bá mọ kọ̀ǹdíṣàn ọkọ ẹ̀ tó bá rojọ́ kiri kò yàtọ̀ sí apààyàn alábòsí gan bàbá pàánù ni torí ọ̀rọ̀ tó ń sọ èké yìí má jẹ́ kó kó ẹni kọ̀ọ̀kan kan máa dúpẹ́ tiẹ̀ o ìwọ sọ pé mi ń fi two hundred and fifty naira lẹ̀ lójoojúmọ́ obìnrin míì tó tú àti tó ju ẹ lọ tó wà ní ọkọ wọn fẹ́ kọ́kọ́ àwọn máa fún wọn ní hundred naira lójúmọ́ ọ̀hún rí wa ní two fifty kan kìnnìkan máa gbọ́ gbọ́ ẹjọ́ láti tún máa parọ́ wọn mi pé èmi ni lèmi jẹ gbàrún ṣé mo sọ fún ẹ pé nìkan ni mo bí àwọn ọmọ ní tágbára mi bá ká ni màá ṣe tí wọn bá tí n bá fi sílẹ̀ ìwọ náà máa wá solution. ẹ̀yin ẹ búra sí i pé ẹ rí owó ju tẹ̀ ń fi ilẹ̀ lè lọ ẹ búra ẹ̀. àṣírí ẹ ti wá tú báyìí ṣé orí gbogbo obìnrin tó bá ti ń tojú bọlé olóògùn ló máa máa nígbàgbọ́ pé ẹ kọ́kọ́ mi búra fún mi kọ́kọ́ mi búra fún mi ẹni ọlá ṣọ́ ara ẹ̀ ṣọ́ ara ẹ̀ kọ́ lọ́ọ̀ bá ṣọ́ ẹ̀ ká lè jọ máa ranra wa lọ́wọ́ ọkọ àtìyàwó ó dáǹsì ẹ̀yìn ẹ̀wò iṣẹ́ tèmi ń ṣe tẹ́lẹ̀ ìjọ tíṣẹ́ náà ti bọ́ lọ́wọ́ olúwa ẹ̀ ìwọ̀nba káràkátà kéékèèké tí mo tún fi ń ṣìkejì ara a máa jọ jẹ gbárùn màá yẹn ẹ̀yin màlẹ́ ń ṣe mú wá lé ní mú wá lọ́la tìgbà náà máa fi dojú délẹ̀ tó fẹ́ràn pátápátá ẹ̀ẹ́dẹ̀yìn lẹ́yìn ẹ wá ń fi èmi dèní fọ̀lá dọ́là fún mi pé ẹ ṣe ẹ̀ẹ́dókòwò mi fún ẹ ẹ̀ẹ́dẹ́ lókòwò màá fún ẹ lówó wàá ṣí ṣọ́ọ̀bù bóyá lọ́la àsùn àná ẹ̀ ṣí ṣọ́ọ̀bù ọ̀hún wá fọlọ́ Elédùmarè bẹ́ẹ̀ èyí tí mo fẹ́ sọ fún yín mo fẹ́ lẹ́dàá ìyá yín àti bàbá yín bẹ́ẹ̀ ẹjọ́ nítorí ọlọ́ọ̀ fún mi ní owó kí n fi pààrọ̀ skul yunifọ̀mù àwọn ọmọ yìí gbogbo ẹ ti gbó ṣòkòtò bólú ti yáǹdì báyìí gbogbo díẹ̀ ló ti bẹ á ti rán rán rán rán kò tiẹ̀ ṣe rán mọ́ ẹ jọ ń torí ọ̀lọ́ ẹ fún mi lówó pààrọ̀ school uniform àwọn ọmọ mi. torí at least gbogbo tágbára mi ká mò ń ṣe tágbára bá tún ṣe wà jù báyìí lọ́wọ́ lórí bó tiẹ̀ ṣe jí mi lóru tó bá mi sọ ọlọ́run ó ti ó ti ó ti dáméjì kankan nínú ara mi ó ti kó bá mi nínú ara mi jẹ́ kí n sọ fún ẹ o anytime tó bá máa máa bá mi sọ̀rọ̀ má máa jí èmi lóru mọ́ gbogbo sáà kíyàwó máa jí ọkọ lóru báyìí ó máa ń fúnyàn ní ẹ̀jẹ̀ rúru mi ò dẹ̀ fẹ́ kú báyìí èmi mo fẹ́ ṣe bàbá ọmọ láyé ẹ̀ má jì mí lóru mọ́ mú wọn wá fẹ́ bá mi. mo jèrè o mo jèrè ní tèmi. nǹkan ló fẹ́ ni pé bẹ́ẹ̀ àwọn alẹ́ gbọ́ àtìrí oúnjẹ tẹ́tẹ́ sọ̀rọ̀ àti oúnjẹ ọ̀sùn. kí tó yẹ pé ìgbà míì gan tó bá máa fi délé wọn á ti mọ tí yó ìgbà míì wọn máa tì wọn á kọ̀ kò sílẹ̀ ní ìgbàlájà. mo ti mọ̀ náà kí ló ṣẹlẹ̀. torí pé àwọn àgbà bọ̀ wọ́n nítorí ká fi tìbà gbọ́ràn òun la ṣe ń sọ́lé ọmọ ẹ̀ etí wa ti kún gbòòrò gan-an. wọ́n bí ta ni adití ta ni ọmọ ẹ̀. ẹ wo ẹ má bínú mo pòwe ni tó tó ṣe bí òwe ẹ wo e-, etí wa ti kún gbòòrò wọn ò dẹ̀ lè sọ fún yàrá náà wọn máa kùn sí létí gbogbo ṣẹ́ni gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ máa rántí àti bọ̀ tán. ìyàwó mi o ìyàwó mi o ẹ rà mà ẹ rà mà. sista. Jídé furniture iṣẹ́ mi tó ní kí n wá kó lónìí dà. sista ẹ dẹ̀ dé bí mo ti ń kí ẹ gbà mí lóhùn mo yẹ ká ẹ ṣe bẹ́ẹ̀ tí ẹ sì dá mi lóhùn ẹ mọ ẹni iṣẹ́ yín náà ni mo wà iṣẹ́ yín ni mo ń ṣe lọ́wọ́ mi ò ní smoothie machine ó sáré bá mi kó lọ sẹ́nu ẹ̀rọ lọ smooth ẹ̀ tó iṣẹ́ rẹ̀ pọ̀ ń bẹ̀ kọ́ ṣé bẹ́ẹ̀ mi ni mo ní kẹ́ wálé ni tẹ̀lé ṣe débítẹ̀ bá ṣe yẹ kẹ́ mi gbà ọ̀gá fọ́níṣọ̀ ẹ wá bí mo kàn tí ẹ ń kí mo tí ẹ ń yọ̀ mọ́ yín ẹ̀ bí ẹ dáhùn ah, ṣé mi náà ló bá máa bẹ́ẹ̀ bá mi kàn ṣe ẹ̀yìn ṣé ṣé kàn ṣe ẹ̀yìn kí ló dé kí ló dé ìwọlé ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbà kí ló ṣẹlẹ̀ ah, kí ló dé. ẹ ṣe máa jẹjẹ mi ni mò ń wọ láti gbẹ̀yìn tí mo gbórí rédíò tí mo dẹ̀ à ń kọ́ débi báyìí ó yá ẹja máa lọ lè torí àjọ máa ń lọ lè yìn wọn bá bẹ̀rẹ̀ sí ní pèmí ń kọrin búdá dí àwọn. ẹ má dá lóhùn irọ́ ló ń pa irọ́ ló ó ti tó ẹ ṣe tuntun ṣe mọ̀ kó sọ wọ́n sì pé òun ò forin búdá dì í ó kàn lè jọra wọn ẹ má bàrà yín jàṣẹ ti gbọ́ ṣé bọ́ọ̀lù ẹ lẹ pera yín. mo jèrè o mo ní tèmi mo ní tèmi mo tèmi mo jèrè o mo jèrè ní tèmi mo ti ṣòwò mo jèrè olóríire ni mo jẹ́ láwùjọ ènìyàn èmi rè aláṣeyọrí tí wọ́n sọ mo jèrè o mo jèrè o. àṣetì kì í bá ọjọ́ mi ò ní ṣe lásán bá ọjọ́ mi ò ní ṣe lásán wọn ò ní ṣàṣẹ dànù mo ti fúrúgbìn elédùn ajá ẹran fayọ̀ ká èrè ní tèmi o. mo jèrè o mo jèrè ní tèmi mo jèrè o mo jèrè ní tèmi mo ti.